إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́wọ́n ọba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nábíwá Muhammad sallallahu alaihi wasallam àbí Allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹnìkọ̀ọ̀kan wa lórí ìfi ìjọsìn fún kódákun kó má dàálù wa nígbàyà la ilaha illallah nínú al nínú suratun nisa' aya 36 ọlọ́wọ́n bá alikiola ó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ ní àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ranyàn tó pọn dandan lé wa lórí àwọn afáìsìn àwọn mufasirun wọ́n á pè wọ́n ní alfukuku làásàrọ̀ wọ́n ní àwọn ẹ̀tọ́ mẹ́wàá àwọn ẹ̀tọ́ mẹ́wàá tó pọn dandan lórí gbogbo mùsùlùmí láti fún ẹni tó ní ẹ̀tọ́ ní ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ọba alikiola ó pa mẹ́wàá ó pa á pọ̀ sínú àyà kan ṣoṣo nínú sóràtò nìta àyà 36 ìtàbálẹ̀ tí ń pè ní ẹ̀tọ́ ọ̀ranyàn òun náà ni a gbọ́dọ̀ mọ́ fún ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ rẹ̀ a gbọ́dọ̀ mọ́ fún ẹlẹ́tọ̀ọ́ ní ẹ̀tọ́ rẹ̀ ìgbà míì tábà wo inú alukur'an nínú àwọn súra oríṣiríṣi ọlọ́run ó dárúkọ àwọn ẹ̀tọ́ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan láì ní pa wọ́n pọ̀ sójú kan náà ọlọ́run lè mú ẹyọ wá nínú àyà kan bóyá àyà mi àtúmú mi wà ń bẹ̀ ṣùgbọ́n nínú àyà ilé ọlọ́run bá alẹ́ kí ọlá pa ẹ̀tọ́ mẹ́wẹ̀ẹ̀wá ó pa á pọ̀ sí ojú kan náà láti fi máa rán wa létí láti jẹ́ kí ó jẹ́ ìbánisọ̀rọ̀ fáwọn mùsùlùmí àti ẹ̀kọ́ ní tí ó jẹ́ àǹfààní fún wa láyé tàlkìyàmà abẹ́lọ́n subhanahu wa ta'ala èyí tí a tún bára wa sọ ní ènìyàn kọ́lá ń jẹ́ kí ó ṣe wá láǹfààní ọlọ́run bá alẹ́ kí ọlá nínú súra yìí ó ní a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا ọlọ́run ní ẹ̀sìn Allah ẹ̀sìn Allah subhanahu wa ta'ala wala tushriku bihi shay'a ẹ má bá wá orogún bó ṣe lè wù kó ma ẹ̀tọ́ àkọ́kọ́ nínú àyà yìí tọ́lọ́wọ́n bá alìkẹ́ lọ́dárúkọ òun náà ní ẹ̀tọ́ títí ẹ̀ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn ní ìta àgbọ́dọ̀ mọ́ fún gẹ́gẹ́ bí mùsùlùmí bóò láṣe fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run dárúkọ ní àyà yìí wà ábùdù lọ́ha ọlọ́run ní ẹjọ́ sìn fún òun ẹ fi ẹ̀mí sin ọlọ́run ẹ fi ahọ́n yín ẹ fi sin ọlọ́run bákan náà ẹ fi oríkèríkè ara yín ẹ fi sin ọlọ́run àwọn ọ̀nà mẹ́ta tọmọ èdè nìyẹn ń gbà fi sin ọlọ́run nìyẹn a sin ọlọ́run pẹ̀lú ọkàn wa pẹ̀lú ẹ̀mí wa pẹ̀lú wípé ká pa ọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ká ní ìran kan dáadáa sí ọlọ́run ìmọ̀ fi ẹ̀mí jọ́sìn fún ọlọ́run nìyẹn kí ẹ̀mí wa kó kún kẹ́kẹ́ fún ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala bákan náà a fi ahọ́n wa jọ́sìn fún ọlọ́run ìfi ahọ́n jọ́sìn fún ọlọ́run òun náà ni ìmọ̀ ṣe subhanallah walhamdulillah àti àwọn azkaru ìmọ̀ ka Qur'an ìmọ̀ sọ̀rọ̀ tó dáa ìmọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ gba àwọn èèyàn nímọ̀ràn tí ó ṣe wọ́n láǹfààní láyàtàlù lára ìjọsìn ta hàn nìyẹn bákan náà eríkèríkè ara wa a fún ọlọ́run ẹ̀rí a máa ṣe sujúd a a lọ sí hajj a ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn ìjọsìn tí a ń fi oríkèríkè ara wa ṣe ọlọ́run yẹn gbọ́dọ̀ jọ́sìn fún òun ẹni tó bá kọ̀ tí wá fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ láyé ń bí òun náà yóò kò láǹfààní àti gba ẹ̀tọ́ títí ẹ̀ náà lọ́jọ́ àlùkìyà má níwájú ọlọ́run ẹ̀tọ́ tọmọ ìdí ènìyàn tó ń fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run Allah yu'azibahum òun ni kí ọlọ́run má fìyà jẹ lókè ìgbà tó bá ti ń sin ọlọ́run tí ó sì bá ọlọ́run wá orogún kí wá ṣe pé kíyàn sin ọlọ́run nìkan òun làá yìí kí alágbájá ti ń fún ọlọ́run ní ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọba ò tíì pé lọ́dọ̀ ọmọ ìdé ènìyàn àfi tí ìkejì rẹ̀ tọ́lọ́run fi tẹ̀lé tó bá fi tẹ̀lé kí ni kejì rẹ̀ wàlá tushriku bí iṣẹ́ ìhà ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ bá òun wá orogún ẹ gbọ́dọ̀ bá ọlọ́run wá orogún ó tún gbọ́dọ̀ máa sin ọlọ́run kó tún máa sin nǹkan mi kó máa fi ọlọ́run kó máa pe ẹni tó tún ní ẹ̀tọ́ gbà lọ́dọ̀ wa òun náà ni àwọn òbí wa méjèèjì ọlọ́run ní ẹ ṣe dáadáa sí wọn wọn ẹ̀tọ́ tí wọ́n tí wọ́n gbà lọ́wọ́ yín nìyẹn ẹ ṣe dáadáa sáwọn òbí yín nílé ayé ń bí ẹ fún wọn ní ẹ̀tọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ ṣiṣẹ́ láti ti ara wọn wọ àlìjánná ọlọ́jọ́ àlìkìyàmà ẹni tó bá kọ̀ tí ò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ yóò jẹ̀bi lọ́jọ́ àlìkìyàmà yóò fún àwọn òbí yẹn ní ẹ̀tọ́ wọn ní ọjọ́ alìkìyàmà kò sí bó ṣe fẹ́ sátó yóò fún wọn ní àwọn ẹ̀tọ́ yẹn ṣùgbọ́n tí ó fi dá ẹ̀tọ́ yẹn padà kì í ṣe dúkìá ilé ayé mọ́ kí ni ó fi dá padà yóò fi irun àwẹ̀ sàrà tó ṣe nílé ayé iṣẹ́ dáadáa tó yẹ kó gbé wà lìjánà òun ni ó fi san padà fún àwọn òbí yẹn ọlọ́run láwọn òbí yín dọwọ́ yín ẹ ṣe dáadáa sí wọn kódà kó bí èèyàn jẹ́ gẹ̀fẹ̀rí ó sì ní ẹ̀tọ́ gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí òbí kò túmọ̀ sí pé torí pé ó jẹ́ gẹ̀fẹ̀rí kọmọ ìdé ènìyàn kó wá àbándán rẹ̀ pé a ah, eh, kìíní kan ló ń ṣe kò ṣe ìsìláàmù kò bá kírun ọlọ́run ní òsìn ìyẹn ò túmọ̀ sí wípé kó má fún ní ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tó bí a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn wọ́n máa ní ká wá bá ṣe ẹbọ yẹn láàrin gbọ́ sí wọn lẹ́nu ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ilé ayé ọlọ́run ní wàásù ibuhuma fi dúnìá ma'arufa ẹ ṣe dáadáa sí wọn tó bá kan ọ̀rọ̀ ilé ayé gẹ́gẹ́ bí obìnrin táwọn òbí yẹn bá jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ tí wọ́n gbà lọ́wọ́ wa ti wá pé méjì mẹ́ta nìyẹn ẹ̀tọ́ Islam ẹ̀tọ́ wípé wọ́n jẹ́ alásùnmọ́ ẹ̀tọ́ wípé wọ́n jẹ́ òbí wa a gbọ́dọ̀ fún wọn láwọn ẹ̀tọ́ yẹn a gbọ́dọ̀ fara ni wọ́n a gbọ́dọ̀ jágbe mọ́ wọn èèwọ̀ ni a gbọ́dọ̀ ṣe ṣíọ̀ sí wọn ọlọ́run ní wàlá takuláhùmá òfin ni yorùbá ní wọ̀nyí lèébú àgbà bẹ́ẹ̀ ni wà látàkùn láhùmá òfin ntọ́lọ́run rí fáàtì náà nìyẹn nítorí ti ń jọmọ́ ebú o gbọ́dọ̀ wí fún wọn wà gbọ́dọ̀ jágbe mọ́ wọn wà kùn láhùmá kọ́wùlà ọ̀rọ̀ àpọ́nlé ni kó máa bá wọn sọ ní gbogbo ìgbà ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ kùtù ní ó àwọn àgbàlagbà ló máa ń sábà nírú àwọn àrùn bẹ́ẹ̀ yẹn wọ́n ó máa gbàgbé nǹkan lásìkò nítorí ti bá wọn sọ tánìsìn láàrin ìṣẹ́jú mẹ́wàá ó lè ti gbàgbé ẹ̀bọ́n lọ́wọ́ bá àlekèrè àṣẹ yóò ṣẹlẹ̀ sáwọn àgbàlagbà nìyẹn àwọn kan bẹ bẹ́ẹ̀ wọ́n sọ́fà nínú dementia ọmọ irú àwọn òbí bẹ́ẹ̀ yẹn kò gbọ́dọ̀ mọ jágbe mọ́ wọn o ọlọ́ni wà látàní haruma mọ́ pariwo mọ́ wọn pé à ah, ń tí mo sọ fún ah, ah, báwo lẹ ti sáré gbàgbé nǹkan báyìí rárá o ìwọ náà lè dàgbà kó o dògbò kírú ẹ̀ṣẹ̀lẹ̀ sí wọn náà bó o ní káwọn ọmọ ẹ ṣe máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́lọ́m sọ pé imma yablughanna indaka ahaduhuma aw kilahuma ìkánú àbáwọn méjèèjì lè dògbò sí ẹ lọ́wọ́ kí àìsàn tí máa ń ṣe àgbàlagbà máa wá ṣe wọ́n ọlọ́run fi ṣe àdánwò fún ẹni o wọ́n pa wọ́n tì bí aṣọ tó gbó ọlọ́run lè gbọ́dọ̀ máa jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ àpọ́nlé ni kó máa sọ sí wọn ní gbogbo ìgbà ọlọ́ni wà fíd láhùmá janáha azúlì min rahma ọlọ́ni ìyẹ́ rẹ̀ kó rẹ̀ ńlẹ̀ bóyá o jẹ́ manager company o ti di director o ti di professor níwájú àwọn tó ń ṣe yẹsà yẹsà yẹsà ní gbogbo ìgbà tó bá ti déwájú àwọn òbí ẹ professorship yẹn wàá gbé sẹ́gbẹ́ kan directorship yẹn wàá gbé sẹ́gbẹ́ kan ẹ kìnnìkan o jẹ́ manager nìkan wàá gbé sẹ́gbẹ́ kan o ní bá wọn lò gẹ́gẹ́ bí director o ò ní báwọn òbí ẹ lò gẹ́gẹ́ bí pòfẹ́sọ̀ o bá wọn lò gẹ́gẹ́ bí ọmọ sí bàbá gẹ́gẹ́ bí ọmọ sí ìyá ni tó bá fẹ́ rí àlùbáríkà sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala eléyìí nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́wọ́n bá àlìkẹ́ lọ́dárúkọ ní sóra yìí nìyẹn ẹlẹ́kẹta ọlọ́ni wábi zèlè kúrbà nínú ẹ̀tọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ mọ́ fún àwọn èèyàn òun náà ní àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ yín nínú fámìlì ẹ̀gbọ́n ni àbúrò ni ọ̀nkù ni kìnnìkan ni àǹtì ni ọmọ ọ̀nkù wa ni ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ àbúrò ni nẹ́fíù ni níìsì ni gbogbo àwọn wọ̀nyí wọ́n ní ẹ̀tọ́ gbà lọ́wọ́ wa lóríṣiríṣi ẹ̀tọ́ lára ẹ̀tọ́ ni pé àgbọ́dọ̀ fi aburú kàn wọ́n bó ṣe lè òkun mọ̀ àgbọ́dọ̀ <clears throat> fi aburú kàn wọ́n tàbá láǹfààní tó yẹ ká ṣe fún wọn tí máa ń bẹ lọ́dọ̀ wa tàbá lágbára àti ṣe ká fún wọn tàbá nínú lọ́wọ́ tó yẹ ká fún wọn ká fún wọn ọlọ́run ní ẹ̀tọ́ wọn ni ìgbà míì ọlọ́run ọba àlíkẹ́lá yóò pa in tó yẹ kí ẹnìkan méjì tó yẹ kí wọ́n ní ọlọ́run á paápọ̀ sọ́dọ̀ ẹnìkan ó lè jábúrò ni yóò máa jí àdánwò fábúrò àtẹ̀gbọ́n ọlọ́run fi dáhùn méjèèjì wò ni bóyá ẹ̀gbọ́n ò máa ṣe kéta àbúrò rẹ̀ yóò tara ẹ̀ kò bínú ọlọ́run àbí àbúrò yóò máa ṣe ìgbéraga sí ẹ̀gbọ́n rẹ̀ tóun náà tara ẹ̀ kò bínú ìbínú ọlọ́run kọ́lọ́mù àlekèrè kí ó ṣọ́ wa ń bẹ̀ ọlọ́run ní wábìlì kúrbà àwọn tí wọ́n èèyàn kan sí abandon family a ṣe dáadáa sí wọn kódà nabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní sílátò rahim kéèyàn máa da ibi pọ̀ kó da ibi pọ̀ nínú àwọn nǹkan tó jí ọ̀ràn yẹn lúwa lórí ni gẹ́gẹ́ bí mùsùlùmí ó lẹ́ni tá sọ yí pé alwasilu ẹni tó ń da ibi pọ̀ kìí ṣe ẹni tí ẹnìkan da ibi pọ̀ pẹ̀lú rẹ̀ torí ẹ̀ lòun náà fi ń da ibi pọ̀ pẹ̀lú rẹ̀ rárá ànábì ni ẹni tó ẹni tó ń gbìyànjú àti já okùn ẹbí pẹ̀lú rẹ̀ tí wọ́n wá ń gbìyànjú àti da ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ òun nìyẹn gangan ló ń ṣe sílátò rọ́hìm òun gangan ló ń da ẹbí pọ̀ òun gbìyànjú àti já okùn ẹbí ìwọ́n ń pe sákíyèsí ìpè ẹ̀gbọ́n kíní yóò lọ bẹ́ẹ̀ kò dáa o tún lọ wà lọ́lé o tún ṣàlàyé fún láti pè é padà ẹ má ṣe báyìí sí grandpa ẹ má ṣe báyìí tó lórí ẹbí àwọn nǹkan yẹn lè tú ẹbí ó lè tú family òun gbìyànjú àti ṣàtúnṣe rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní tó ń ṣe yẹn gangan ń pè sí rahim ẹni tó lọ́wọ́n ọba àlékí láti tọ́jú ẹ̀san ńláńlá dé lọ́jọ́ alkiyama òun ni irú ẹni tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti kọ̀rẹ́tì ẹni tó ń gbìyànjú àti já okùn ẹbí so eléyìí ọlọ́wọ́n ọba àlékí ọlá ní wábìdìl kúrbà àwọn tí wọ́n súnmọ́ wa nínú fámìlì ká ṣe dáadáa sí wọn ó ní wàlìjárì junub ó ní bákan náà ẹlẹ́kẹrin nínú àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ wa tẹ́tọ̀ wọn ń bẹ lọ́wọ́ wa tá a gbọ́dọ̀ mọ́ fún wọn òun náà ni àwọn neighbor àwọn alábàágbé ẹ̀rì aljunub àwọn tó jẹ́ wípé wọ́n jìnnà sí wa wọ́n yìí ṣe family ṣùgbọ́n neighbor ni wọ́n wọ́n yìí ṣe family wa ṣùgbọ́n àjọ ń gbé compound ni àjọ ń gbàdúgbò wọn àdúgbò ni kí ni nǹkan tí yẹn ẹ̀sán tó pawápọ̀ ní tó pawápọ̀ ojú wípé mi gbọ́dọ̀ ṣe aburú sí wọn lọ mi gbọ́dọ̀ fa kàn wọ́n o gbọ́dọ̀ háàmù neighbor rẹ̀ in tí ó ma in tí ó mọ kó nira bá mọ́ ṣe é gbìyànjú àti ṣàtúnṣe tó bá mọ̀ pé tó ti ṣe nǹkan yóò kó nira bá ẹlòmí ò play music òun àtàwọn èèyàn dán gbélé òun nìkan kọ́ ó kì í ti kó dálé rẹ̀ kọ́ ó gbalé báwọn yòókù náà ṣe gbalé ni yóò wá láùdù ẹ̀ òun ṣiṣẹ́ lẹ́ńkùlé ó fẹ́ máa gbọ́ music yẹn látẹ́ńkùlé tó wà yóò wá láùdù ẹ̀ yóò gbé speaker sójú window kini ní yóò máa pariwo yóò mọ wọ wíńdò ẹlòmíì ẹlòmíì ò ní lè complain yóò mọ wò wípé tó ń bá lọ bá nísìn yóò mọ sọ wípé a ah, ṣé ìwọ ló ń bá mi sanwó lé ni ó sanwó lé tiẹ̀ mí náà sanwó lé tẹ̀mí ni subhanallah ọlọ́run bá àlekèlá sọ yìí pé ìyí tó ń ṣe yẹn ó ń dun ẹni yẹn ní ẹ̀tọ́ rẹ̀ fìtínà lọ́jọ́ àlekèyàmọ̀ wàlìjáàr bìrìjùnù ọlọ́run ní alábàágbé wa tó jìnnà tiwa tí wọ́n ṣe fámìlì àgbọ̀dọ̀ ní wọn lára ó gbọ́dọ̀ ní lára bóun náà ò ṣe gbọ́dọ̀ ní ẹ lára ìtàbámọ̀ pé ó lè ní lára a gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ wá látọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí mùsùlùmí eléyìí nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́wọ́ba àdìjọ́lá tí ó dárúkọ nínú àyà yìí nìyẹn ọlọ́ni wa sọ́hìbù bìlìjàmbì ẹlẹ́ẹ̀karùn-ún abẹ́lẹ̀kẹfà ni asọ́hìbù bìlìjàmbì ọlọ́ni alábàárìn àti alábàájókòó rẹ̀ òun ni asọ́hìbù bìlìjàmbì ẹni tẹ́ ẹjọ́ jòkó sí mọ́ṣáláṣí lápèjúwe ọlọ́run ló gbọ́dọ̀ ní lára ó ní ẹ̀tọ́ gbà lọ́wọ́ rẹ̀ kí ni ẹ̀tọ́ rẹ̀ òun ni wípé má ha mẹ̀ má ní lára lápèjúwe àjọjòkó lẹ̀ mo á mọ̀ wípé mo ní nǹkan kan lára tó jẹ́ wípé ó máa ń rùn gan ó lè dá òórùn pààyàn tí n bá ṣe é sí tí mo wà àwọn èèyàn ara ni wọ́n mọ̀wùlẹ̀ ṣe síbẹ̀ ṣé só kan ló ń bọ̀ ni ó lè kúrò láàrin yẹn tó wọ́n mọ̀ kó lè kọ̀ǹtúrò ẹ̀ kó jáde láàrin wọn máa ń ni wọ́n lára pẹ̀lú iṣó tó jẹ́ pé àwọn èèyàn nílé mímọ́ àbí ẹ̀wù tó bá wọ̀ tó jẹ́ wípé tó bá dé àárín yẹn yóò máa rùn ni lọ́bi sọ wípé ẹni tó bá jẹ àlùbọ́sà àbó jẹ garlic ànábì ní fálíyà àtàzìl náà kó jìnà sí wa fálíyà àtàzìl masjidana kó jìnà sí mọ́ṣáláṣí wa onítorí pé fa innal màláìkà àwọn màláìkà tẹ rí yẹn tí wọ́n ń rọ kiri káà wa tàtà azà mimma yàtà azà minhu banu adam in tó máa ń ní ọmọ ànábì ádámà lára ó máa ń ní náà lára o so ìwọ tó bá ti jẹ gálíkì ẹnu ẹ̀ ń rùn tó bá wá sí mọ́ṣáláṣí ó dóòrùn pa ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tó bá ti ń sọ̀rọ̀ ó nítorí ẹ̀wọ̀n wà mọ́ṣáláṣí ìyẹn ò sọ gálíkì jẹ di èèwọ̀ o kò dẹ̀ sọ àlùbọ́sà tútù jíjẹ kò sọ di èèwọ̀ ṣùgbọ́n lásìkò tí èèyàn bá jẹ kí ó bá lè yọ nínú àbí kó fọ ẹnu rẹ nù kó máa wà sí mọ́ṣáláṣí torí pé yóò ní àwọn èèyàn lára ẹ̀sìn ò ká nira wa lára so asọ́hìbù bìí jambi tọ́lọ̀ ń dárúkọ ní àyà yìí òun lẹni tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wa in tí ó ní lára mi gbọ́dọ̀ ṣe é ìyàwó wa asọ́hìbù bìí jambi ni a gbọ́dọ̀ ní lára ọkọ wa asọ́hìbù bìí jambi ni a gbọ́dọ̀ ní lára in tí ó pa lára mi gbọ́dọ̀ ṣe é torí pé tí n bá ti ń ṣe kí n máa mọ̀ wípé òun nìkan kọ́ ni mò ń ṣẹ̀ sí mò ń ṣẹ̀ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala torí pé ẹ̀tọ́ tọ́lọ́ ní kí n fún ni mi fún yẹn ẹni tajọ́ ń rìnrìn àjò tajọ́ ń travel àsọ híbù bìlìjàmbì ni mi ìgbọ́rọ̀ ní lára bó ṣe lè wù kó mọ ẹwù nǹkan subhanallah ọlọ́ni wà bí sabil ẹni tó tún tẹ̀lé tóun náà tún ní ẹ̀tọ́ gbà lọ́wọ́ wa òun náà ni ibnu sabil arìnrìn àjò èlé ìláyà àtijọ́ àbí láwọn ìlú òkè bí ó sì máa ń ṣẹlẹ̀ dìsín ẹni tó ń rìnrìn àjò tó wá di pé ó ní stopover kò síbi tó fẹ́ sùn ilẹ̀ ṣú bá níbi tó wà nígbà tó ń rìnrìn àjò ó wá fẹ́ farasin síbi kan ó wá wò kókó ń farasin sínú ìlú wa ọlọ́run ní ibnu sẹ́bìlì ni o ẹ gbọ́dọ̀ fọwọ́ aburú kan o ó ti dẹrú ọlọ́run ẹ gbọ́dọ̀ fọwọ́ aburú kan wípé àlejò kan ti wọnú ìlú àwọn aráàlú àwọn ìlú kéréje kéréje wọn máa ń mọ̀ tálejò bá wọnú ìlú ẹ gbọ́dọ̀ fọwọ́ aburú kan ẹ gbọ́dọ̀ fọ àyídá kan ẹ gbọ́dọ̀ tọ́jú rẹ̀ nítorí pé ibnu sẹ́bìlì ni ó ti ní ẹ̀tọ́ gbà lọ kí ni ẹ̀tọ́ yẹn ẹ̀tọ́ wípé ká má faburú kan ká ràn án lọ́wọ́ tó bá nídìí ràn lọ́wọ́ ẹ̀rí ọlọ́run bá àlekí ọlá oníbákan náà mo ti fo àlìyàtàmá àwọn ọmọ òrukàn àwọn eléyìí náà wọ́n nídìí àánú wa tala ń pè ní àlìyàtìm ọmọ òrukàn òun náà ní ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti jáfàlì kìyàmọ̀ nígbà tọmọ yẹn ò tí ì bàlágà ẹni tá ń pè lọ́mọ òrukàn nìyẹn ọmọ tí ò ní bàbá tí ò níyà tí ò dẹ̀ tí ì bàlágà irú ọmọ bẹ́ẹ̀ ó nídìí ìrànlọ́wọ́ láwùjọ mùsùlùmí tí ọmọ bẹ́ẹ̀ bá wà tá a bá mọ̀ ọ́n ó ní ìdíkà ràn lọ́wọ́ tí ò bá sí fámìlì tó yà sí ó ti di ọmọ community muslim community a gbọ́dọ̀ sílẹ̀ ká máa wòran kó kàn máa rìn kiri àdúgbò yóò padà dìdàkudà láwùjọ tó lè ní àwa gan lára ṣùgbọ́n tá a bá gbérú ọmọ bẹ́ẹ̀ tá a ràn án lọ́wọ́ tá a sanwó léwe rẹ̀ tá a sanwó lékewẹ̀ tó kọ́ Quran tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá a ṣe ń wà sáwọn èèyàn tó dẹ̀ bá bẹ́ẹ̀ dàgbà àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n fún ọmọ yẹn ní ẹ̀tọ́ tó lẹ́tọ̀ọ́ sí ọjọ́ àlìkìyàmà àwọn náà gba ìsan títí wọn ọlọ́ni àlìyàtàmà àwọn tán jẹ́ ohun orúkàn ẹmọ́ mọ̀ wọ́n ràn wà máa malakat aymanukum ẹlẹ́kẹ̀ẹ́wà ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ ẹrú tí wọ́n ń bẹ lábẹ́ yín ní àsìkò tí àwọn ẹrú wà lásìkò yìí kò fẹ́ sí ẹrú mọ́ ọmọdé ò kí ń ṣe ẹrú ọ̀tọ̀ lọ́mọdé ọ̀tọ̀ lẹ́rú ṣùgbọ́n lásìkò lọ́jọ́ náà lọ́hùn nígbà tí wọ́n ń jagun tí wọ́n ń kó àwọn yẹn lẹ́rú àwọn ẹrú yẹn ẹni tí wọ́n bá ta ẹrú fún ọlọ́run ní ẹrú yẹn náà ní ẹ̀tọ́ títí ẹ̀ òun náà ni wípé o gbọ́dọ̀ ní lára àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ mẹ́wàá tọ́lọ́run bá àlekèrè tí ó dárúkọ fún wọn lálùkọ̀rán nínú súrátù nìsa àyà 36 ó di ọ̀rọ̀ yẹn fún wa ká mójútó àwọn ẹ̀tọ́ yẹn kọ́lọ́run bá àlekèrè tí ó ṣàforíjì fún kí ó fún wọn ní ẹ̀san lórí. alhamdulillah We thank Allah subhanahu wa ta'ala. May Allah's peace, blessings and benedictions be showered upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions and all the Muslims in general through the Al-Qiyamah. Allahumma ameen. In Quran chapter 4 verse 36, Allah subhanahu wa ta'ala talks about the rights of some certain people. This right, these people, they have to be given their right at all costs. Do not deny the right for the owners of the right. Give them their rights as due. Because on the Al-Qiyamah, we are going to return all these rights to the owners on the Al-Qiyamah. Allah subhanahu wa ta'ala begins by mentioning his own rights. The right of the Supreme, the right of Allah subhanahu wa ta'ala. Allah says, وَعَبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا Worship Allah and do not associate partners with him in any form. وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا That was the first right, the right of Allah, is to be worshipped without associating partner with him. He said secondly, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا Be good to your parents. Be good to your parents. Be righteous to your parents. Give your parents their rights. Do not abuse your parents in any form. Do not beat up your parents in any form. It is not a civilization not act of civilization, to stand akimbo in presence of your parents and talking at them. This is wrong in Islam. We don't do that to our own parents in Islam. Allah says, وَبِلْ وَالِدَيْنِ إِحْسَانًا Give your parents their rights. What is il kurba? Those who are close to you among family members, your brothers, your uncles, your sisters, your aunts. You give them their rights, your nephew, your cousins, your niece. They have rights to get from you. Give them their rights. Do not harm them in any form. Allah says, Waliyatama, and the orphans, the orphans, the children who do not have parents anymore. Give them their rights by taking good care of them and do not harm them in any way. Walimasakin. Allah says, and those who are poor, they also have rights to get from you. Rights to take good care of them, to help them when they are in need of our help. The masakin, they also have rights to get from us. Waljari del kurba, those who are your neighbors, who are close to you among family members. Al-jar dhil qurba. Those who are close to you. They are neighbors, they are also family members. You should give them their right as due. Allah says, wal-jar al-junub. And neighbors who are not family members. Yes, they are neighbors. They might even be non-Muslims, but they are your neighbors. You have to give them their right. What is the right of a neighbor who is a non-Muslim? Do not harm him. Do not do anything to harm him. If you have anything you do in your compound that will harm your neighbor, you have to avoid it as Muslims. This is an injunction from the Quran. Allah subhanahu wa ta'ala says, Walgar al-junub. Your neighbors, even though they are non-Muslim or they are Muslims, do not harm them in any way, in any form. Wa Wasahibu bil jambi. And your companion who is close to you, the one who is sitting beside you, the one who is a traveler with you, the one who is a you, you are on the same you know the same commercial bus together. Do not inconvenience any one of them. Your wife, your husband, do not do anything to harm them in any form. This is an injunction from the Quran. Wabnis sabil. Allah says the wayfarers. And also wa ma malakat aymanukum inna Allah la yuhibbu man kana mukhtalan fakhura. And those who are slaves in the period when there was slavery. Now, probably, there's no slavery, so to speak. But in those days, there used to be one. So all these people mentioned, they are people who deserve to be given one right or the other from us. Allah says, do not harm them in any form. Who says Islam is a barbaric religion? Who says Islam is a blood-sucking religion? Haven't you gone through the verse of the Quran, Quran chapter 4 verse 36? As Allah subhanahu wa ta'ala protects the rights of the people. Allah protects the rights. Islam protects the rights of the neighbors, Muslims or non-Muslims. Islam protects protect the rights of your brothers, fa family members, your sisters. Every one of them is protected by the rights of Islam. Islam protects the rights of every individual, your parents, those who are close to you, those who are far away from you, the Muslims and the non-Muslims. Their rights have to be protected by you not harming them. This is very important as part of the messages of Islam. Those who do not understand Islam and misinterpret the verses of the Quran to perpetrate evils. Those people, we leave them for Allah subhanahu wa ta'ala. Allah is going to handle them the way they are supposed to be handled. But as far as the messages of Islam is concerned, is what we are reading in the Quran. Go through the Quran yourself Quran chapter 4, verse 36, and see how Allah has mentioned the rights of these 10 people that we have to protect at all costs. We pray to Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadat. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. ba'da لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت al اللهم haqqan الحق حقا wa اتباعه al الباطل باطلا وارزقنا اجتنابه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله